tó yẹ ìmọ̀ ẹ̀ mo tẹ̀ ti wà nílùú òyìnbó láti 1984 ni mo ti ń gbé ní United States of America kò sí ọdún tí mi ò kì í wá sí Nàìjíríà as matter of fact mo ṣe kúrò Nàìjíríà ní September tó kọjá ìní tí mo padà wá sí US mo nílé ńlá ń bẹ mo ní gbogbo ẹ̀ ń but ṣe rí nǹkan kan wà ní ìlú yẹn nǹkan tí a ti lè ṣe láti sixty something years to this point èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí mo ti gbé igbá election rí nàìjíríà pé nígbà tí gbogbo ẹ tiẹ̀ sún mi pé tí n bá tiẹ̀ lè wá tún nǹkan kan ṣe kí n tiẹ̀ túnṣe fáwọn èèyàn dáwù màá mọ̀ pé mo ṣe best ni so mi ò hate àwọn politician ṣùgbọ́n mo rí i pé opportunity ló jẹ́ fún wa this time around ó kàn jẹ́ pé nǹkan tó ti ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá a kì í gbọ́rọ̀ síra wa lẹ́nu a kì í wo ṣe fúnra wa irú mi ò mi ò máì tí bàbá Tinubu bá sọ pé àwọn fẹ́ lọ ṣèjọba i'm not really worried about it n tí mo worry about ni pé ẹ máa wo bàbá yìí tó mú Shettima as a running mate káti bí ìṣáná ká kíyèsí oògùn mo ń ka gbogbo àwọn átíkù tí Shettima ń sọ nígbà tó bá sọ pé kàn ṣe eh, restructure a ní restructure my food wíṣì pé a lè restructure ẹ̀ eh, tí wọ́n kàn ṣe kinní kan a ní no owó faramọ́ tó bá ṣe léyìí owó faramọ́ ṣé àwa tá a jẹ́ Yorùbá ṣé àwa gọ̀ ni àwọn àwọn Haúsá kí wọ́n dúró sílẹ̀ Haúsá wọn káwa Yorùbá ṣe Yorùbá wa ìwọ̀nba ni Haúsá ń kó wa lẹ́rú lọ wọ́n ní díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ìwọ̀n ẹlẹ́dẹ̀ máa ń wọ ọgbà àkọ́kọ́ sọ pé ókè o Haúsá ẹ̀ máa ká máa ṣe pọ̀ ká máa ṣe pọ̀ Haúsá dé wọ́n bẹ̀rẹ̀ sí gún wa lọ́bẹ ṣé Yorùbá lè lọ sílẹ̀ Haúsá kó lọ gún Haúsá lọ́bẹ àbí kó lọ gbé ọmọ Haúsá kó lọ gbé ọrùn ẹ̀ àfi tá a bá fẹ́ pa irọ́ tá a bá fẹ́ fi òótọ́ ká má dúró sí di òótọ́ bó bá ṣe torí ìyẹn nìkan nìkan ó bí mi nínú bàjẹ́bàjẹ́ pé bó bá lè dìjà kó lè dìjà bó bá lè dogun kó dogun àwọn tó ń sọ kátàkátà yìí pé ṣe tógun bá dé wọ́n fi ọmọ ọlọ́mọ ṣe kinní kan ìlú táwa ń gbé yìí tán bá mọ ìyá dúdú nílùú yìí àwa Yorùbá àti ìjẹ ìyá ìyá wọn tọdù tí America, ti jẹ́ àwọn black people ní ní amẹ́ríkà yìí àti torí mo mo kàwé nílùú yìí pharmacist ni mí mo ka ìwé débi tó ń ka ìwé dé mo ní mo ní idea mo dẹ̀ ka history America to the fullest ìyà tí àwọn òyìnbó tí wọ́n fi jẹ dúdú nílùú yìí àti ìjẹ wọn kọtẹ ní nàìjíríà ṣùgbọ́n ká má lè jẹ wọn kọtẹ ní nàìjíríà àsìkò ti tó torí pátá tí òyìnbó tí wọ́n fi ń control wa ní nàìjíríà tí wọ́n fi ń ṣe control fún eh, democracy wa láti London láti America láti eh, láti láti France àti gbogbo àwọn ìlú bẹ́ẹ̀ ìyà yẹn náà máa fi jẹ wá àwọn ló ń ṣe constitution fún wa gbogbo constitution tó ń ṣe tó ń fi ń fìyà jẹ dúdú ní amẹ́ríkà yìí òun náà ni wọ́n ń lò fún wa ní nàìjíríà àwọn aṣọ ògbọ́n tó yẹn wọn ògbọ́n tó yẹn láti máa láti máa ṣe bọ́n ṣe ń ṣe sí wa yìí torí pé wọ́n ń kọ́ wọn ni kí ló dé fà á wọ́n fẹ́ gba wọ́n fẹ́ padà wá eh, colonize wa again ni tá a bá tá a bá lajúlẹ̀ mi ò mi tó bá bí mílíọ̀nù láǹsìn pé lamẹ́ríkà pé where are you from torí mi ò lè change accent mi without many years mo ti dé ìlú yìí tó bá bí mi pé bo mo ti wá màá ní nàìjíríà ni mi mi ò ní sọ pé yorùbá nation ni but mo fẹ́ proud of that nàìjíríà tamẹ́ríkà bá máa sọ wọ́n á ní àwa tá a jẹ́ citizen tá a bá dé nàìjíríà ká lọ sọ fún wọn ní embassy pa àtidé pé because that country is one of the notorious country tí ò yẹ ká máa lọ. bí ìlú mi bá máa sọ tó bá ń bọ̀ nàìjíríà wọn á ní kó lọ sí embassy ẹ̀ kó lọ sọ fún wọn bẹ́ẹ̀ pé nàìjíríà is a notorious country pé wọn wọn wọn wọn safeguard safety wa tàbá dé ìlú yẹn. so instead tí n bá lọ sí nàìjíríà màá kọ́kọ́ lọ sí embassy lẹ́kọ̀ọ́ pé mo ti mo ti wà nàìjíríà ìlú báyìí báyìí ni mo ń lọ o. ṣé ọjọ́ wo la fẹ́ ṣèyàn dà? mi ò sọ pé tí bàbá Tinubu bá lè ṣe kó máa torí mo gbọ́ program tó ń sọ pé tẹ́kọ̀ ń da question bó máa yẹn pé kó sọ fún yín tí ò bá tí ò bá fẹ́ ṣe tí ò bá a ti mọ̀ pé Yorùbá nation kò stand èwo ló fẹ́ ṣe èwo ló fẹ́ ṣe mo ò ní kó máa dìbò fún ẹ tó máa dìbò fún mi ò dẹ̀ ní kí Yorùbá nation máa ṣe Yorùbá nation ṣùgbọ́n mo fẹ́ fún yín ní example kan ọ̀rẹ́ mi kan about two years ago ó ṣẹ̀ṣẹ̀ gba US citizen yìí èmi ti gba US citizen for twenty seven years mo ti gbé passport America dání tẹ́rì ọ̀rẹ́ mi yẹn ṣe ń gbọ́ mi sà ṣe ń gbọ́ mi sà ọ̀rẹ́ mi yẹn ṣe é gba ó ṣe é gba ó ṣe é gba US citizen ẹ̀ ní two years ago ni ó wá lọlé ó bí ó bí ọmọ ọmọ eleven year old àti ọmọ ọdún mẹ́sàn-án ó bí wọn sí Nàìjíríà ó wá lọ kó àwọn ọmọ ẹ̀ wá síbí ọ̀dọ̀ yàwó ẹ̀ kò mú yàwó ẹ̀ wá síbí ó wá ṣe ìwé ìgbélùú mi ni ó dẹ̀ gbélu ó dẹ̀ wọ́n dẹ̀ fún citizen ó gba passport America ló fi lè kó àwọn ọmọ ẹ̀ wá síbi ìgbà tó kó àwọn ọmọ ọmọ ọdún mọ́kànlá àtọmọ ọdún mẹ́jọ débi bọ̀bọ́ yẹn òun nìkan ló ń gbé ní inú ilé ẹ̀ tó ń gbé ẹni tó bá fi ṣe ìwé ìgbélú wọ́n ti da ìgbéyàwó rú kò fi ìyàwó ẹ̀ sì wà Nàìjíríà tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ bóyá ó filẹ̀ bóyá kò filẹ̀ mi ò mọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni ohun tí mo fẹ́ fàyọ fún yín ni pé nígbà tó kó àwọn ọmọ méjèèjì tèmi ó ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta fún wọn ó gba passport Amẹ́ríkà fún wọn ǹjẹ́ ó ní káwọn ọmọ kan padà sílé àwọn ọmọ bẹ̀rẹ̀ sí sunkún kò sẹ́ni tí nínú wa tí ò lọ bẹ̀ àwọn ọmọ yẹn wọ́n láwọn ò lọ kí ló dé wọ́n láwọn láìkì bí àwọn ọmọ tí ò tí ì gbé ìlú ìfún wọn ò tí ì gbé ìlú ìfóṣù mẹ́ta wọn ò tí ì gbé ìlú ìfóṣù mẹ́rin wọn ò tí ì gbé ìlú ìfọdún méjì ọ̀sẹ̀ méjì sọ́sẹ̀ mẹ́ta tí wọ́n lò lamẹ́ríkà wọ́n láwọn ò lọ mọ́ ṣé ń gbọ́ mi wọ́n láwọn ò lọ mọ́ àwọn ọmọ kéékèèké nìyẹn o wọn láwọn ò lọmọ so ìfẹ́ làwa ní tàyẹ̀ ń sọ pé à ń bá wọn ń jà nàìjíríà pé kán lọ gba yorùbá nation torí pé bí ibi tí mo dàgbà dé sí i tó bá di next year màá rìtáyà lamẹ́ríkà ìjọ tí mo bá gba retirement mi tí mo bá ti retire ó ṣe kò ṣe títí for the rest of my life lọ́wọ́ máa san salary fún mi mo ṣe mi ò ṣe kò sí pé kì í ṣe nǹkan tí màá máa ṣẹ̀ṣẹ̀ lọ máa jà fún pé báwo mo ṣe fẹ́ gba benefit pension mi tí n bá ti wọ bẹ̀ pé mo ti wọ èjì yẹn o retirement mi ẹsẹ̀kẹsẹ̀ ọ̀sẹ̀ kejì ó ti ní báǹkì tó máa máa lọ náà máa sọ fún mi wọ́n ṣe é fún mi ní retirement bẹ́ẹ̀ ni mo máa máa gba dókítà kìíní kan pé tó bá sì kí o bí mo ṣe ń gbà yẹn náà pé tó bá ní ti therapy tó bá ṣe ń gbà yẹn ni pé ibi tó ti owó tó ń gbà bí ò bá tó tó bá fẹ́ jẹun owó tó ń gbà ò bá tó jẹun ibi tó máa lọ ni tó máa fún ẹ ní oṣooṣù ló máa lọ gba nǹkan tó bí káàdì tó máa fi fún ẹ ló tó máa fi jẹun for the rest of your life bó o sì kì ní ó níbi doctor tó máa treat yẹ So gbogbo mo ti rí èmi tí mo bá yín sọ̀rọ̀ mo ti ní accident lójú títì rí tó yẹ pé aeroplane helicopter ló wá gbé mi níbi tí accident yẹn le tó kí ngbà táwa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí ìfẹ́ táwa ní sílùú wa òun ló mú àwa jà ó ní ẹ bàbá Tinubu tẹ́ ń sọ tẹ́ ń pariwo ẹ̀ bàbá yẹn make seventeen billion seventeen billion naira ni mo ni mo calculate ti gbogbo nǹkan tí mo máa ń gbọ́ pé ó make ní oṣooṣù kí bàbá yẹn fẹ́ fi seventeen billion ṣe nílé ayé ẹ̀ ok gbogbo gbogbo school tí mo tí mo travel lọ́ngbà tí mo run fún politics gbogbo iléèwé tó wà nàìjíríà gbogbo ẹ̀ ló ti wà dilapidated tí gbogbo ẹ̀ ògiri ti fọ́ fáwọn ọmọ kéékèèké èmi ò ní window nínú wọn èmi ò ìwú ìpanu ẹ̀ ti ṣí mo dé hospital hospital wọn mo ní kàn ṣí bẹ́ẹ̀dì fún mi wọ́n ṣí bẹ́ẹ̀dì fún mi ìdúró fún gbogbo ẹ̀ ní hospital wọn mo lọ sí ọjà gbogbo ẹ̀ ń rìn ojú títì mọ́tò tí mo gbé wá sí sí nàìjíríà nígbà tí mo wá ṣe election tó bá fi ṣe owó owó mọ́tò amẹ́ríkà àyè ti nàìjíríà you talking about thirty to something million naira ìjọ tí mo wá mọ́tò yẹn kúrò ní airport làmì ní seaport tí mo wà bọ̀ nílé tó já sí gallop ọjọ́ náà ni rédíò náà bàjẹ́ rédíò yẹn ò ṣiṣẹ́ kúrò ṣé rí gbogbo yẹn ṣé yẹn la fẹ́ sọ a ti ń gba ìyá yẹn mọ́ra a ti ń gbà mọ́ra a ti ń gbà mọ́ra a ti ń gbà mọ́ra ó tún wá yá wọ́n tún wá fẹ́ wọ́n tún wá ń wá sí ìlú tiẹ̀ a àwa ní freedom wọ́n máa kó wa lẹ́rú wọ́n máa wá tì wá mọ́lé wọ́n máa wọ́ọ̀kì wa wọnú igbó lọ ta ló lè ṣerú ẹ̀ níbo ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ àwa wá sọ pé election la fẹ́ ṣe election la fẹ́ ṣe èmi ò ní kán má ṣe election ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun àwọn tó bá ń jẹ ní ọ̀dọ̀ bàbá Tinubu kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ kò bọ́ àwa tá a wà l'Amẹ́ríkà yìí. hello sir. èmi ò lè owó tí mo fi ń fún àwọn fámìlì mi lóúnjẹ ní oṣooṣù send fifty naira sílẹ̀ fifty dollar sílẹ̀ hundred dollar sílẹ̀ two hundred lélẹ̀ ilé ìfẹ́ sanwó school ó tó ó tó mi jẹun ní oṣù márùn-ún ní Amẹ́ríkà láì ti ṣerú àwa yìí àwọn kan á ti bọ́ síta wọn á ti bẹ̀rẹ̀ sí nọra wọn ẹ mọ iye táwa Amẹ́ríkà náà ta fi kó wọn ta kó lọ sí tó fi jẹun ni ó ń ta àwa náà lórí ọmọ méjì ni mo bí sí Amẹ́ríkà first born mi ti ó ti tó thirty year old wọn ò dé Nàìjíríà rí torí kí ni wọn safety ò sí nílùú yẹn safety kò sí ní ìlú yẹn rárá báwo mo ṣe máa kó ọmọ mi wálé mo ń gbọ́ yín sá báwo mo ṣe máa kó ọmọ mi wálé tó yẹ pé mi ò lè mi ò lè sọ pé tó bá dìrọ̀lẹ́ ẹ jẹ́ ká ṣeré dé ìlú kejì torí pé haúsá máa dúró sójú ọ̀nà ó fẹ́ gún wa lọ́bẹ̀ẹ́ ó fẹ́ mm. wọ́ọ̀kì wa wọnú gbó mm, ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà tí bàbá Tinubu ò bá ti lè dì í máa àwọn haúsá yìí a ní ìdí ẹ̀ mm, a ní ìdí ẹ̀ ẹ eh, sà ẹni tí mo tiẹ̀. ó lọ sítú mélòó tí bàbá Tinubu lọ kọ́ Nàìjíríà ó di skul mélòó tí bàbá yẹn lọ kọ́ tó lọ kọ́ fún àwọn kékeré ó di skul mélòó tó ti tó ti fàyà tí bàbá lọ túnṣe ní gbogbo ìlú Nàìjíríà ní gbogbo stéètì kankan tí bàbá sọ pé wọ́n wọ́n bílíọ̀n lélẹ̀ wọ́n wọ́n bílíọ̀n lélẹ̀ wọ́n lọ ẹ lọ fi tú hospital ṣe lọ fi tú skul ṣe lọ fi tú kinní kan ẹ ní bẹ̀ wá ká tó ṣe ìdìmáàdì wa kọ́ Eh, tí wọ́n nìkan tí wọ́n nìkan ni wọ́n rí wọ́n fi àjà àwọn mẹ̀kúnnù nílùú yẹn. ẹ eh, dáàdì mo ń bínú sọ̀rọ̀. mo rí pẹ́ ń bínú mo gbọ́ yín. mo rí pẹ́ ń bínú ṣe inú tẹ̀ ń bí yẹn náà ló jẹ́ kí n fẹ́ béèrè àwọn kankan lọ́wọ́ yín ṣe ń gbọ́ sa. ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí lánàá lórí program yẹn nǹkan tí mò ń béèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ wa tó fi mọ́ èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí èmi náà fẹ́ Yorùbá nation ṣùgbọ́n sùúrù tó ní kálukú ti ṣe tẹ́lẹ̀ náà ni pé ìgbọ̀n ti ní adúró di December pé gbogbo ohun tó bá ṣẹlẹ̀ àmọ́ jubilate in January ṣùgbọ́n bí ó ṣe ti bọ́ sí ní December yẹn tá a dẹ̀ ti mọ̀ pé kò ní ọjọ́ tó máa bọ́ sí báyìí ọlọ́run lè ṣe yanu ṣùgbọ́n kò sẹ́ni tó mọ àsìkò la ṣe ń béèrè pé dandan dẹ̀ ni pé tó bá doṣù tó ń bọ̀ ìdìbò máa wáyé kí wá ni a lè sọ pé kí gbogbo ọmọ Yorùbá kan pa ẹnu pọ̀ láti ṣe torí àti mọ̀ pé Yorùbá nation ò rẹ̀ di ń ǹjẹ́ ṣẹ̀bọ̀ ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tó jẹ́ pé nǹkan téèyàn mọ̀ jẹ tí ò bá sí ńlẹ̀ ṣẹ́ǹpé lè téèyàn ò mọ̀ jẹ èèyàn fẹ́ rò pé jẹ́ kí n máa mánéjì lè lọ́nà láfi wá ń béèrè pé inú ọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn o tá a wá la lè sọ pé bẹ́tà ẹ ti gẹ́ẹ̀tì dádì. ọ̀rọ̀ lẹ sọ mo mo understand ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ fún yín kì í ṣe pé mo fi ń proud kì í ṣe pé àwa gan get bed of roses lamẹ́ríkà bíi àwa gan máa ń sọ́fà a máa ń ṣiṣẹ́ tí ò yẹ ká ṣe inú òtútù nínú gbogbo àwa náà máa ń faṣẹ́ a lè sọ fún òyìnbó àwa síbi iṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ fẹ́ mọ kinní kan àwọn dúdú tó ń fún ìlú yìí bóyá bá gbọ́ máa tán pè ní Martin Luther King ara àwọn dúdú tó ń fún Amẹ́ríkà nìyẹn nígbà tí bàbá yìí ń jà fún Amẹ́ríkà tó ń sọ pé ẹ lè máa lo èèyàn bíi bíi ẹrú báyìí ẹ lè máa ẹ ti fi wọ́n ṣe ẹrú for four hundred years America Black ti ṣe four hundred years ní oko ẹrú ẹni tó bá ṣáà ti sá lọ nínú wọn wọn máa gé lẹ́sẹ̀ ni nígbà tó ń ṣo tó ń fi wọn ṣerú kò tí ì dé level tí àwọn fúlàní máa bẹ̀rẹ̀ sí gé wa lẹ́sẹ̀ nàìjíríà òun là ṣe tí ì rí ibi tá à ń lọ gbogbo yìí tẹ́ ẹ sọ yẹn ló yé mi pátá ṣe rí bọ̀bọ̀ tó ń pè ní Martin Luther King yẹn nígbà tó jáde nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ nínú àwọn pásítọ̀ ni nínú àwọn ibi tó ti yẹ kó lọ preach wọn aláwọn òfẹ́ pé kí ni wàhálà ẹ̀ ṣe wa tó báyìí ṣé àwa sọ fún ẹ pé orí ń ta wa ni a sọ fún ẹ pé ó dùn wá ni a sọ fún ẹ pé tó irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ bí sí amẹ́ríkà ṣe ṣẹlẹ̀ gangan ló ń ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ láti lẹ́ bá sọ̀rọ̀ yìí mo ka ìtàn ìsìn ìlú ìbàjẹ́ mo dẹ̀ gbọ́ mo dàgbà kí n tó kó nàìjíríà kí n tó kó nàìjíríà was twenty four year old kí n tó kó nàìjíríà so mo ti gbọ́n kí n tó kúrò nàìjíríà ṣùgbọ́n ṣe nígbà tí Martin Luther King kó kó yé ọ̀rọ̀ arúgbó ẹ̀ pa bá a ṣe ń sọ pé bàbá Akíntóyè bàbá Akíntóyè àbí wọ̀rẹ́ bàtàn àwọn tó ń pariwo wọ́n yé ọ̀rọ̀ ẹnu wọn pa ó kú sí orí ó kú sí orí arúgbó ẹ̀ ni wọ́n yin níbọn lórí gbẹ̀yìn ni kẹ́ ẹ lè mọ̀ pé nígbà tí àwọn dúdú bá ń jà nílùú ìtàn sọ pé àwọn ò gbà mọ́ kò sẹ́ni tó gbé ìbọn nínú wọn òyìnbó máa jí mọ́tò lẹ̀ wọ́n máa ṣí àwọn mọ́tò bíi tírélà lẹ̀ wọ́n máa dẹ ajá sí wọn àwọn ajá tí wọ́n ti tírẹ̀ láti máa géèyàn ibi tí wọ́n bá ti ń ṣe rálì ajá lóyìnbó máa kọ́kọ́ dẹ sí wọn ajá tó tóbi tó mọ̀ pé wọ́n ti train wọn pé ẹ lọ gé wọn jẹ ni so ìyàwó láti jẹ kí láti rí ibi tí wọ́n ti ń da ajá tájá ti ń gé wọn jẹ ni wọ́n ti máa fi rọ́bà bulẹ̀ tí wọ́n máa yìnbọn sí wọn ibẹ̀ ni wọ́n ti máa fi omi tó yẹ pé tó bá kànyàn ní ara ó máa dàbí ẹni pé ó máa gbé wọn lọ bí odò ni tí wọ́n máa tú sí wọn lára àwọn dúdú jàjàjà wọ́n ń jà fún ráìtì wọn táwọn pípú yóò bá jà fún ráìtì wọn àwa tá a dé lu ìta àfẹ́ lọ́mọ àwa gan-an a ní a ti padà sí nàìjíríà tipẹ́tipẹ́ tó wọn bá jà fún ráìtì wọn tẹ́mi bá wà bí mo ṣe wà yìí kí nàìjíríà kí ó wà kí amẹ́ríkà wà bí nàìjíríà ṣe wà yìí màá ti wá bí gbà lọ ṣùgbọ́n nígbà tí mo dé lu yìí ọ̀lídé lásán ni mo wá lò New York ni mo dé sí ẹni tó wá gbé mi ní airport twenty eight or thirty five story building lagun elevator lọ ibẹ̀ ló ń gbé ìgbà tí mo lo ọ̀sẹ̀ méjì mo sọ mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní ah, ìgbà oníná máa lọ ẹ wo twenty four years mo ti i'm now sixty two twenty four years mo wọ America now èmi tí mo wà ní twenty four tí iná ti ń lọ ní Nàìjíríà at that age tí mo ń béèrè pé níbo ìgbà oníná fẹ́ lọ sóye ìgbà oníná ikọ̀ ẹ̀ máa yẹn fi mi rẹ́rìn ó ṣílẹ̀kùn window thirty five story building ó ní kí n wo gbogbo ilé ìbò ṣe tóbi tó ó ní kí n wo gbogbo bí ìbò ṣe tó ó ní kí n wo àwọn bíìdì ńláńlá ó lọ hospital ní gbogbo ẹ̀ hospital ó ní tí iná bá lọ fún ìṣẹ́jú kan ó ní kémi wá imagine gbogbo èèyàn tó máa kú tó máa kú bẹ̀ tí iná lọ ní ìṣẹ́jú kan moment tó sọ bẹ́ẹ̀ ni mo make my mind mi pé mi ò lọ sí nàìjíríà mọ́ pé whatever it takes ìlú yìí mo máa dúró sí nàìjíríà ways mo ti ń ṣiṣẹ́ kí n tó wá sí nàìjíríà mo níṣẹ́ lọ́wọ́ kí n tó wá sí amẹ́ríkà nàìjíríà ways ṣì wà ní nàìjíríà ways ó ṣe jẹ́ gbogbo nǹkan tá à ń ṣe ló ń burú sí ó ṣe ń bọ̀ lórí question tẹ́ ẹ bí mí lẹ́ẹ̀kan sẹ́ẹ̀rí yìí tẹ̀ sọ lẹ́ẹ̀kan pé òkè tá a bá rí odídẹrẹ a máa fi àkàlà máa gbó a máa fi ṣòro ibi tẹ́ ẹ bá ọ̀rọ̀ lọ nìyẹn torí mo sì mọ̀wé nàìjíríà pa tá a bá rí odídẹrẹ a fi àkàlà a fi ṣòro ṣùgbọ́n àkàlà tá a fẹ́ fi ṣòro yìí ṣọ́ọ̀ṣì ni o kì í ṣe gbogbo wa torí bí amẹ́ríkà ẹ̀bọ́n ṣe politik àwọn pati méjìlá ní democrat and republican la ní nílùú yìí i'm democrat torí kò sígbà tí mi ò kí vote lamẹ́ríkà ṣùgbọ́n choice ni tí republican bá dán ẹnu látàárọ̀ dalẹ́ páwọn làwọn máa gbé wa dé ibi ilẹ̀ lérí kò sí nǹkan táwọn ò ní ṣe tán ní bá ti fẹ́ vote mi àtẹni tí mo gbórúkọ àtẹni tí mi ò gbórúkọ ẹ̀ democrat máa vote fún torí àwọn tó ń kíà fún mẹ̀kúnnù èmi èmi dìde láti lé mẹ̀kúnnù mo dẹ̀ rí i pé gọ́tà tó wà nílé bàbá mi níwájú ilé bàbá mi nílùú tí mo ti wá ní Abẹ́òkúta ń bẹ̀ láti fifty years ago tí wọ́n máa ń gbé mi sọdá títí torí gọ́tà yẹn ó sì wà ń bẹ̀ dé ní eléyìí ọjọ́ wo la fẹ́ improve ṣé <coughs> eh, Bọ́lá Tinubu tá a sọ yìí ṣé kò rí gbogbo yẹn a mọ̀ pé kò lè tú gbogbo ẹ̀ ṣe ṣùgbọ́n ẹni tó bá fún wọn ní tó bá fún mi má béèrè lọ́wọ́ mi òrìṣà tó bá lè gbé mi kó fi mí lẹ̀ sí bó ṣe dá mi mi ò ní kán má dìbò fún kò sí bá ṣe fẹ́ ṣe wọ́n máa dìbò fún ṣùgbọ́n ìbò tá máa dì í ó máa jẹ́ ká mọ̀ nígbà tí Yorùbá nation máa dúró ó lè má ṣe sí ló máa dúró ṣùgbọ́n èmi as for one Yorùbá nation ni mí o torí mo rí ìyà tí wọ́n ń jẹ ní Nàìjíríà ni <coughs> mo mọyé èèyàn tí ó tẹ́ pé tí mo bá dé Nàìjíríà tí dókítà máa ti ìyàwó wọn mọ́lé torí pé ó bímọ <coughs> torí pé wọ́n bímọ torí pé wọ́n rí owó wọ́n rí owó gba ọmọ kúrò ní hospital tó jẹ́ pé mi mo máa lọ sanwó obìnrin tí wọ́n bá sùn tán tó bímọ tí mi ò mọ bàbá ẹ̀ tí mi ò mọ ìyá ẹ̀ èmi ni wọ́n máa bá lèmi tí máa lọ sanwó pé ẹ jẹ́ kí ìyàwó mi ó jáde lọ síbítù ẹ mo ní ọ̀rẹ́ ní nàìjíríà tó jẹ́ pé ó lọ ṣòkú bàbá ẹ̀ ó wọnú mọ́ọ̀lù ẹ̀ wọ́n wá màálù lọ mọ́ọ̀lù ẹ̀ ní accident ó gbá lórí hospital márùn ni wọ́n gbélé tí wọ́n mọ̀ bó ṣe máa treat ẹ̀ tán ní àwọn olùṣèlé àwọn olùṣèlé ìjọ́ la fẹ́ ṣe yẹn dà á dẹ̀ ń pariwo election ni o election ni o ẹ jẹ́ ká gba ìlú wa àwọn òyìnbó tó wá kó wa lẹ́rú ní àkọ́kọ́ tán wá ní nineteen oh four tán wá amalgamate wa wọ́n wá sí amẹ́ríkà gbogbo ilé ayé lọ́dẹ amẹ́ríkà bá wọn jagun ni ó nà wọ́n ó nà wọ́n fẹ́ bẹ́ẹ̀ni tó máa nà wọ́n pa ó lé wọn padà sí london ni tó bá jẹ́ òyìnbó yẹn lọ́sì rúùlù amẹ́ríkà sí i amẹ́ríkà máa dàbí nàìjíríà problem tá a ní ni pé èèyàn ò lè rí òótọ́ ńlẹ̀ kó kó má kó sòótọ́ torí pé àwọn ẹlòmíì ìyá yẹn ti tó jẹ́ wọ́n débi wípé nígbà tí ọ̀rọ̀ ẹrú yẹn ló mú mi rántí nígbà tí wọ́n dá òwò ẹrú kúrò ní amẹ́ríkà tó ń sọ pé wọ́n ò mọ́ àwọn kan sì wà nínú ọgbà ẹrú yẹn tó ọmọ ibi tó fẹ́ lọ wọn ọmọ ibi tó fẹ́ lọ wọ́n ti dá wọn lé wọ́n sọ pé kò sẹ́rú wọ́n ti káńsù ẹ o ṣùgbọ́n wọ́n ti ṣẹrú ṣẹrú wọ́n ti bí ọmọ sínú ẹrú ọmọ wọn ti bí ọmọ sínú ẹrú ọmọ ọmọ wọn ti bí ọmọ sínú ẹrú ńgbà tán dá wọn lẹ̀ tán ní ẹ máa lọ o àfihàn freedom ẹ ṣẹrú mọ́ wọn ọmọ ibi tán lè lọ wọ́n sì dúró sínú ọgbà ẹrú yẹn náà ni ohun tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wa Nàìjíríà nìyẹn àwọn táwa wà ní abroad àwa ẹni tí ò mo sọ fún ẹnìkan tí mo wá bá nàìjíríà mo ní ìwọ tó ò rí ju gọ́tà yìí lọ ó rí ju títì tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ lọ títì tí ò gba mọ́tò kan yìí ó rí ju gallop lọ láti dọ́ tó ti pé sixty years of your age kí ló kí ló àjẹ́ àwo ló ní kí ló mọ̀ tó fẹ́ fi compare kí ló mọ̀ kó fi yẹ kí nàìjíríà kó dáa kò rí nǹkan kan tó dáa nílé ayé ẹ̀ ṣé bí human being ni wá báwa náà ṣe jẹ́ human being tá à ń gbé ní amẹ́ríkà yìí kì í ṣe pé a perfect bẹ́ẹ̀ náà ni woman being ṣe wà nàìjíríà ilẹ̀ tó wà ní nàìjíríà náà ló dé amẹ́ríkà kí ló dé tẹ̀ ń rí bíríìtì tá à ń rí hospital ńláńlá bí tí wọ́n lè kọ́rú ẹ̀ fún wa tọkàn kó wa lówó jẹ that is not right mo ṣe máa wá sórí station yìí kẹ́ máàkì orúkọ yẹn mo ń gbọ́rọ̀ yín bàbá mi ẹ má bínú sí mi o. ẹ à mo ń bínú kẹ ẹ mọ̀ pé gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ ìlú náà ni ọ̀rọ̀ ìlú ni in fact inú mi dẹ̀ dùn pẹ̀lú gbogbo àwọn nǹkan tẹ̀ sọ yẹn ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe wá ń lọ yẹn sà ẹ wo Eh, àárín àwọn tí wọ́n ń jà fún Yorùbá Nation náà bó tó ṣe ń rí pé iye onítìrí bá bàbá Akíntóyè jà àti Sunday Ìgbòho kìíní kan àwọn kan ń jà sówó. wọn wọn serious ni wọn serious ẹ jẹ́ kí n tún sọ̀rọ̀ níbẹ̀. mo fẹ́ kẹ́ bá mi sọ díẹ̀ lórí kẹ́ bá mi sọ díẹ̀ lórí yẹn náà sir. màá sọ díẹ̀ màá sọ díẹ̀ lórí ẹ̀ ṣé rí ọ̀rọ̀ bàbá Akíntóyè àti ìyá onítìrí àti Sunday Ìgbòho gbogbo wọn ni mo máa sọ díẹ̀ díẹ̀ lórí ẹ̀. ok ok sir. ṣé rí ìyá onítìrì ló wáá jọ ìwọ̀n létà bàbá onítìrì ẹ eh, bàbá ẹ eh, bàbá akíntóyè àti sunday igbòho ogun ló lé wọn kó nàìjíríà tí ogun ò bá lé sunday igbòho kó nàìjíríà ó máa dàbí kánò ni so mi ò bá wípé ó sàsálà fún ẹ̀mí ẹ̀ torí nílùú nàìjíríà táwa yẹn ibẹ̀ ni interpol interpol ibẹ̀ ló pín sí jù ibẹ̀ ni wickedness ibẹ̀ ló pín sí jù ibẹ̀ làwọn alágbára tó kàn mọ́ wọn afalágbára ìyà agbára jẹ ìyà jẹ mẹ̀kúnnù ní ìyà ibi tó pin tó pin sí jù nìyẹn ìdí nìyẹn tó jẹ́ pé hello ìdí nìyẹn tó jẹ́ pé nínú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tiẹ̀ rí òótọ́ gan ní nàìjíríà wọn ò lè sọ torí ìbẹ̀rù gan ò lè èmi gan tí mo bá yín sọ̀rọ̀ tí mo bá dé nàìjíríà màá dákẹ́ náà ni torí kò sẹ́ni tó fẹ́ lù sí freedom ẹ̀ tí ó bá ti jẹ́ pé gbogbo wa ti bẹ̀rẹ̀ sí fìlì bẹ́ẹ̀ àti wà ní under authority of of of of oppression nìyẹn oppression nìyẹn ibi tá a bá ti lè rí ká sọ anybody ajáde lamẹ́ríkà atẹ́sí president abu president kò sẹ́ńtọ́ hàn bí aláya anybody ọlọ́pàá kankan kó wa gbélé kò sí bí president trump olóburú jù common man ajáde títí abu abu kò sí nǹkan tó fẹ́ ṣe ṣá lè dánrú ẹ̀ wò nàìjíríà ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ sọ nípa bàbá akíntóye àti àti ìyá onítìrì kí n tó kó lórí ọ̀rọ̀ yẹn ṣẹ́rí bàbá akíntóye yẹn tí mo ṣe máa lọ sí orí kò sí kí n náà porúkọ ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo ṣe máa lọ bá a sóòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí gbogbo girigiri tó nǹkan ṣe yẹn mi kò láìkí ẹ̀ bó ṣe ń bá bàbá bó ṣe ń bá Sunday Igboho sọ̀rọ̀ yẹn ó ń rú mi nínú bàjẹ́bàjẹ́ torí pé ara àwọn tá ń sọ nìyẹn àwọn tó ń dé lóyìnbó tó ń dèrè kò sí nǹkan kan tó jẹ́ kò ṣe anything ìwé wo ló kà kí ló mọ̀ ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé bàbá Akíntóyè ló kọ̀ sí gbogbo pọ́blẹ́mù yìí nígbà tí àgbàlagbà bá wà látijọ́ ẹ tẹ́ ẹ kóra yín jọ tẹ́ ẹ ń pera yín ní kọ́mpìnì kan tẹ́ lọ ń fi apẹ̀rẹ̀ tẹ́ lọ fi ń pọn omi wálé òun ni ò ṣe jẹ́ ká Yorùbá nation yẹn gbà títí di ẹgbẹ́ ṣe ń sọ̀rọ̀ yìí two December ẹ lọ fi apẹ̀rẹ̀ ẹ lọ fi ń pọn omi wálé ìyá onítìrí wá dé lẹ́yìn ọdún kan àbọ̀ ti ń fi apẹ̀rẹ̀ pọn omi wálé ṣe ń gbọ́ analysis mi. mo ń gbọ́ yín dàdí mo ń gbọ́ yín dà. ìyá onítìrí wá dé wá gbé korobá kékeré kan dání kì í ṣe korobá tó tóbi o ó wá ní ẹ jẹ́ ká lo eléyìí apẹ̀rẹ̀ tí ẹ fi ń pọnmi délé kò kò gbé kò gbé nǹkan kẹ́ tó dọ́nà lé apẹ̀rẹ̀ hmm. apẹ̀rẹ̀ ti jó omi gbogbo omi ti jó dànù ìyàwó agbé korobá dé wọ́n wá fi kóróbá yẹn dípò kí gbogbo oṣù mọ́ kóróbá yẹn pé wọ́n bá tábà lè fi lè pọn ẹ̀yẹ ká máa fi pọn lọ. nǹkan tí wọ́n rí inú kóróbá yẹn ìdọ̀tí ni wọ́n rí bẹ́ẹ̀ kóróbá yìí dọ̀tí garawa yìí pèlì yìí ó dọ̀tí garawa yìí ó kéré jù garawa yìí ó ṣe apẹ̀rẹ̀ lẹ́ fi ń pọn mi that is why ìyàwó ní tìrìbó purọ́ fún wa bó sòótọ́ fún wa ó ṣàǹtì ẹ̀ ń sọ nǹkan kan ó dẹ̀ ń sọ pé òun ṣe nǹkan kan kí ni àwọn gan kí wọ́n jáde kí wọ́n ṣe ẹni tó ti ń ṣe látọdún mẹ́ta ó yẹ kó náà lọ sọ pé ibi tí pépà ti òun wà ní ibi tí ọ̀nà ti òun wà ní so ibi tí mo rí tiẹ̀ ti jẹ́ rí bàbá rẹ̀ eh, Sunday Igboho Sunday Igboho kò ní ẹbí kankan o ó sá ó ń sàsálà fẹ́mi ẹ̀ ni kò ní ẹbí kankan ṣùgbọ́n ibi tó ṣe dé orúkọ ẹ̀ ò ní parẹ́ torí pé orúkọ Martin Luther King ò parẹ́ nílùú tí wọ́n ti ń fi dúdú ṣe ẹrú for four hundred years ibẹ̀ náà láti rí Obama tó ti jáde ibẹ̀ náà ni Matulaki kí Obama tó jáde matulakin ti jà fún Obama kó tó débẹ̀ so ẹ wo ní sátidé Monday tó kọjá ìsẹ́yìn wọ́n declare holiday fún wa ní Amẹ́ríkà wọ́n pè ní Martin Luther King Day kò tí ì sí ẹnì kankan ní Amẹ́ríkà yìí kò sí òyìnbó kankan l'Amẹ́ríkà yìí tó ń fún ní èdè holiday dúdú ló ṣe holiday yẹn ibi tí ọ̀rọ̀ Ìgbòho máa hẹ́ndì sí nìyẹn ọmọ ọmọ Martin Luther King ó dé ó di senator ó wà ní House of Representatives àwọn ọmọ Martin Luther King wọn gbúdọ̀ gbégbá ìbò nílùú yìí a ní wojú wọn gbà méjì ká tó dìbò fún wọn ó sì máa débẹ̀ fún Ìgbòho tèmi ni pé tí n bá rí Ìgbòho bá sọ̀rọ̀ máa ní kó má kó má kó má bojú ẹ̀yìn ibi takíkanjú ẹ Yorùbá máa ń pòwe oríṣiríṣi wọn ní mọ̀jà òótọ́ ni ó yẹ kí wọn jà kó sá ìsá náà ló sá yẹn ṣùgbọ́n àwọn tó mọ̀jà tó ń sá tó ń gbé àwọn èèyàn wọn débẹ̀ wọ́n máa ń fi ẹ̀mí wọn jì ni wọ́n máa ń fẹ̀mí wọn jì ni torí pé èmi gan ti lọ contest fún nàìjíríà mo kàn fi mo kàn fi gbogbo ẹ̀ síbò kẹlẹ́ ni mo mọ bí àwọn èèyàn ṣe treat mi bẹ́ẹ̀ orí tó bá máa jẹ̀yà á jẹ̀yà ṣùgbọ́n kẹ́yìn gan kẹ́ ẹ rówó dáadáa yorùbá nation yẹn a lè má gbà lọ́dún mẹ́ta sí a lè má gbà lọ́dún mẹ́rin sí hmm. ṣùgbọ́n mo fẹ́ fún yín ní ẹ̀sánpù kan sà. ó dáadáa di. tí bàbá wa eh, Tinubu kì í ṣe pé tó bá gba ipò kì í ṣe pé kò dùn mọ́ wa nú ìtò máa jẹ́ kó dùn mọ́ wa nú òjò wípé kí bàbá sọ pé kó wẹ̀yìn wò àwọn èèyàn lélẹ̀ ìyà ń jẹ àwọn èèyàn òun àwọn ọmọ là ń gún àwọn èèyàn lọ́bẹ wọ́n ń kó wọn lẹ́rú wọ́n lọ mú eh, wọ́n lọ mú ewúrẹ́ wọn àgùntàn wọn àti tòlótòló wọn gbogbo wọn ọlọ́fin jẹ koríko wa àdẹ lẹ́nu ọ̀rọ̀ ṣé èèyàn fẹ́ ṣe irújù yẹn lọ ni tá a bá ń sọ̀rọ̀ wọn á wá fi ọlọ́pàá gbé èèyàn lé tẹ́ ẹ mọ̀ pé a ti ń di ẹrú bọ̀ díẹ̀díẹ̀ àti ìdébẹ̀ o àti ìdébẹ̀ o mo fẹ́ bá Yorùbá sọ̀rọ̀ lórí rédíò gidigidi àti ìdébẹ̀ ẹrú o wọ́n sì wá kó wa ní wọ́n á dúró sẹ́yìnkùlé wa wọ́n á wọlé lálẹ́ tó bá ti wù wọ́n lọ́ máa gbé lọ obìnrin tó bá ti wù wọ́n lọ́ máa lọ bá sùn Ah, àti dèbè ẹrú o a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o kò dẹ̀ sí nǹkan tíjọba àpapọ̀ lè ṣe pé tíjọba àgbàpọ̀ bá gbọ́ pé Sunday Igboho lọ yìnbọn sẹ́nìkan wọ́n ti délé wọ́n ti rọ̀ọ̀ṣì ẹ̀ níjọ́ kejì tí wọ́n bá gbọ́ pé mọ́là kan lọ pa èèyàn two hundred níbì kan kò sẹ́nìkan tó máa débẹ̀ tí wọ́n bá mú mọ́là tí wọ́n bá mú lọ sí police àti wọ́n ti dé Àbújá wọ́n ti fi wọ́n lẹ̀ nìyẹn kò sí nǹkan tó máa ṣe fún wọn ṣáà tí ìdẹrú nìyẹn now ibi tó ti máa wá le ṣètìmá tí ọlọ́run má yẹ kí nǹkan kó ṣe bàbá Tinubu láàrin ọdún mẹ́jọ tó máa lò ń bẹ̀ torí tí nǹkan kan bá ṣe bàbá yẹn Shettima automatic ló máa di ló máa di president tó bá dẹ̀ ti di president kí ló máa ṣẹlẹ̀ Shettima ló lọ ń bá àwọn haúsá ṣe àwọn fúlàní tán bá lọ gbé àwọn ọmọ ọlọ́mọ tán lọ fi tán lọ jà wọn ní tán lọ jà wọn lólè ara tán lọ kó àwọn ọmọ ọlọ́mọ òun ló lọ máa bá àwọn pípù yẹn ṣe meeting ẹ ẹ má bínú ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tíṣẹ̀ tí máa bá ti mojú àwọn mọ́là yìí tó báyìí àwọn àwọn tó ń pè ní tó ń pera wọn ní ẹtí àwọn tí mo ń sọ àwọn Boko Haram kankan tó bá ti mojú wọn bó ṣe mojú wọn yìí tí kankan bá lọ ṣe Bọ́lá Tinubu tíṣẹ̀ tí máa bá gba ìjọba mo sọ fún yín gbogbo stéètì tó wà ní Nàìjíríà ní Yorùbá ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ní Boko Haram ti máa di ẹ̀ lágbára gbogbo ẹ̀ lọ́ máa kó nǹkan ìjà wá gbogbo ẹ̀ lọ́ máa kó nǹkan ogun wá gbogbo ẹ̀ lọ́ máa dún sí ẹ̀kúlé ilé wa ó wá kú ẹni tó lè sọ̀rọ̀ wọ́n á mú wá gbé ká lọ́ máa roko fún wọn wọ́n máa fi wá ṣe àgbẹ̀ a máa kó èrè kó a lọ́ máa kó fún wọn ibi tí nàìjíríà ń bọ̀ nìyẹn tí a bá ti rí ká tètè bẹ̀rẹ̀ sí rí ìlú òyìnbó láti train àmọ́ history àmọ́ history nílùú yìí kò síbi tí alágbára bá ti ń fìyà jẹ mẹ̀kúnnù tí ò fẹ́ máa fìyà jẹ mẹ̀kúnnù lọ kálágbára kó tó kúrò ní ipò mẹ̀kúnnù ó máa jáde bẹ́ẹ̀ ni Martin Luther King sọ only freedom is not voluntarily given by the oppressors is not freedom is not voluntarily given by the oppressors it must be demanded for and when you demand for your freedom you expect there go be a fight fight gbọ́dọ̀ wà bàbá ní kò sí fight wọ́n máa lọ kọ́ bọ́lọ́mọ jìyà ni o wọ́n máa lọ pa wọ́n ni o wọ́n ti ń pa wọ́n already wọ́n ti ń pa wọ́n already wọ́n ti ń dúró sójú ọ̀nà wa ọ̀rẹ́dì wọ́n ti ń gbé ẹni tí ò lówó tó sì ń wo owó tó máa fi ra búrẹ́dì tó sì ń fẹ́ lọ tọrọ owó tó máa fi lọ rí dókítọ̀ wọ́n á tún gbé wọ́n á tún sọ fún ẹni tí ó fẹ́ lọ tọrọ lọ́wọ́ ẹ̀ kó mú kó mú ten million wá ìjọ ò la fẹ́ ṣe yẹn dà kí bàbá Tinubu tó débẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ vóòtì fún bàbá kẹ́ ẹ sọ fún bàbá pé demand tàwa náà la lélẹ̀ ní ilẹ̀ Yorùbá a fẹ́ kí Haúsá kó wa lẹ́rú a fẹ́ kí bàbá bàbá ò sọ pé nǹkan tó ń fẹ́ ṣe lélẹ̀ ó ní èmi ló kàn mo ka átíkù tí bàbá ti ń sọ pé òun ló kàn pé ẹ oko jẹ́ ń ṣe mo rí lórí gbogbo mo ṣe máa wo orí wọ́sọ̀ gbogbo ẹ̀ ni ló kàn pé òun náà fẹ́ di òun náà fẹ́ di president I want to become a president it, should be more than becoming a president it should be going to say I want to take care of my people I believe in one Nigeria I want to make sure there's peace in this country ó ṣe kórìí nìyẹn mo ti gbégbá mo ti gbégbá ìbò tó tóbi ní Nàìjíríà I will keep that to be secret mo mọ bó ṣe ń lọ wọ́n lé mi padà sí America ni because of the characters gbogbo àwọn tẹ́ ẹni tó ń ṣe yẹyẹyẹyẹ tó ń bẹ káàkiri tó ń bẹ káàkiri tí gbogbo wọn tẹ̀lé kinní kan gbogbo aṣọ tó ń wọ gbogbo ṣẹ́ẹ̀tì tó ń wọ gbogbo fìlà tí wọ́n dé wọ́n ti kó gbogbo ẹ̀ lọ sílé olóògùn pátápátá wọn ò mọ nǹkan tó ń ṣe mọ́ wọ́n ti di ẹran ràgó kò sí kankan nínú àwọn aṣọ tí wọ́n yẹn wọ́n yẹn tí wọ́n ti fi oògùn sí lára èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín gbogbo fìlà tí kódà fìlà kan kódà kan fún ọ ní pẹ́ẹ́nì tó máa fi kàwé wọ́n ti kó lọ sílé olóògùn àwa ń tanra wa àwa ń tanra wa àwa fẹ́ máa fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀ lẹ́yìn mo bí ọmọ ọmọ mi thirty years kò dé nàìjíríà rí kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ṣé nàìjíríà wa lè dàbí amẹ́ríkà tí ọmọ mi sọ pé òun ní lọ kí wọ́n lé àbó lè dàbí london ṣé ẹ̀yin ẹ̀yin rí ọmọ london tó wá kàwé rí nàìjíríà tó ní nàìjíríà ló máa gbé àbí ẹ rí ọmọ ọmọ ọmọ Canada tó wá kàwé ní London tó wá sọ pé London ló máa gbé ó máa padà sílùú ẹ̀ a fẹ́ kí Nàìjíríà wa a fẹ́ kó dáa a fẹ́ ká tún òfin ṣe a fẹ́ káwọn kan ẹ wo òfin tó ń pè ní 1999 constitution kí ló dé tí wọ́n fẹ́ ṣèǹjì ẹ̀ nǹkan tó ń kó wa lẹ́rú nìyẹn ẹ táwọn olówó wa àwọn gómìnà wa tó bá ti kó èrún èrún ẹja fún wọn ṣẹ́rí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ tiẹ̀ pọ̀ ẹ ṣe dáadé èmi náà tún ń pè yín èmi náà tún wáyé pè yín ah. màá wáyé pè yín sà ṣe gbọ́dọ̀ dé. èèyàn dáadáa ni yín o òun ni mo ṣe ń wá mo mo mo mo enjoy program yìí mo bẹ́yìn gan ṣe wà mo mọ bí tẹ́ ẹ farati sí ṣùgbọ́n ìyẹn kọ́ ló mata ẹ ẹ táwa náà bá dìde tá a bá ń sọ pé ọ̀rẹ́ mi ibi tó farati sí mo mọ̀ ṣùgbọ́n ẹ mi ò ní kẹ́ ẹ change ṣe rí opinion èèyàn ìwà èèyàn àti nǹkan tí èèyàn bá fẹ́ ó ṣòro gbà lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ṣòro gan láti gbà lọ́wọ́ èèyàn Ghana lẹ́ ń gbé yẹn ẹ gbé Nàìjíríà tí Ghana bá open border wọn lé ní bọ́n ṣe ń open ẹ̀ àtijọ́ ǹjẹ́ ẹ mọ ọmọ Nàìjíríà tó máa sá wá sí Ghana. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ ojoojúmọ́ náà tiẹ̀ wá ojoojúmọ́ náà wá. wá torí kí ni kí ló dé tá a lè ṣèlú wa bẹ́ẹ̀ kí ló dé táwọn fún wa lẹ́rú kí ló tí wọ́n fìyà jẹ wa bẹ́ẹ̀ kílé tán pọ́nìṣì wa gbogbo àwọn bọ́ọ̀sì kéékèèké tó ń dún ẹnu sí bàbá ẹni orí kìíní yẹn wọ́n mọ òótọ́ ọ̀rọ̀ ìgbà tó ń bá dó ìyàwó ẹ lómi inú wọn tó ń bá ní kó gbé ìyàwó ẹ wá kó wá bá sùn orí àpé wa tó ń bá kó nàìjíríà rí ni tó rí pé tó dé ìlú ìlú tá a gbé kí nǹkan sọ kó wá lọ vacation ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ mi kò sẹ́ni tó máa kọ́ ìyálà yẹ ká sọ pé òun ní lọ ká sọ pé òun bá padà sí nàìjíríà gbogbo ẹnu tó dán tó ṣẹnu fòròfòròfò yẹn tí bá gbé gba orí bíríìjì méjì níbí lásán orí bíríìjì kókò kò pé ṣé bíríìjì lélẹ́yìí ṣé títì lélẹ́yìí lójú ọ̀nà ní ṣé hospital ní hospital forty fifty story building tí gbogbo ẹ̀ ṣùjọ sójú kan tó ti ń tọ́jú àwọn ènìyàn sixty two years àṣìwà lójú kan wọ́tà tó wà wájú ilé wọn tí mọ̀mọ́ ṣe máa fi yẹpẹ̀ dì tó bá ní kàn ṣe títì bọ́n ṣe ń ṣe títì òkò ní tóṣù mẹ́ta òjò méjì tó bá ti rọ òtítù bá gbogbo títì jẹ ìjọ wo la fẹ́ ṣe ń sọ pé tó dání ká dá ìlú wa dúró tá a bá lè dá dúró a lè ṣòfin wọn bá àlùmọ́nì ilẹ̀ tá a bá ní a máa bẹ̀rẹ̀ sí mákẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ òkè àwa náà ní a yẹ̀pẹ̀ a kinní kan a bauxite a diamond a ní a ní kòkó a ní rọ́bà àwa náà lọ́ máa tàǹtà a dẹ̀ máa fi pawó a dẹ̀ máa fi túlù ṣe pẹ̀lú òfin tuntun ẹni tó bá kówó yẹn mẹ́ẹ̀ kán lọ padà nù inú constitution tó ń ṣe nineteen constitution ó wà ń bẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ti jẹ owó ní nàìjíríà wọn ò lè prosecute ẹ̀ kí ló dé tán wà ń kówó jẹ wọn bá ti wá kó owó jẹ tán ti lọ kọ́ hòtẹ́ẹ̀lì sí Dubai owó tó yẹ kán fi tọ́jú àwọn ará ìlú kán fi tú ìlú ṣe kán fi san owó àwọn pension kán fi san owó tíṣà wọn á lọ fi kọ́ hòtẹ́ẹ̀lì sí Dubai tán bá wá kọ́ tán ta ló máa challenge wọn wọn máa dé ijọ́ tán pé àti ó bá ti jáde wọn máa arrest ẹ̀ ni ta ló máa arrest wọn nígbà tó yẹ kó ti wà ní constitution wọn ìdí tán ṣe ń para wọn láti dépò láti dépò yẹn nìyẹn tí èèyàn pípa àbúké gbígbé afọ́jú pípa obìnrin olóyún kan yọ inú inú ẹ̀ tí ò ṣe jọ wọn lójú nìyẹn torí wọ́n fẹ́ dé ipò tó ti máa jalè tó mọ̀ pé kò sí consequence wọn ó tọrọ oníkan wá sọ wọn o àwọn tó ń ṣe Yorùbá nation kan máa ṣe lọ àwọn tó ń ṣe kínní kan kan náà máa ṣe lọ ìwọ́n òótọ́ máa jáde lọ́jọ́ kan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun dadi. òótọ́ máa jáde ní ọjọ́ kan. ẹ ṣeun sá èmi náà tó pè yín tó bá di lọ́la sá ẹ má bínú sí mi jọ́dẹ̀ bá ti wà lórí program tí mo bá rí àyè ẹ kàn test mi pé i'm on program mi ò ní mi ò ní accuse mi rárá because a gentleman yẹn ti ẹ̀ dúró you are a very you are a good statesman ẹ ti ẹ̀ ti dúró gbọ́rọ̀ mi ó dùn mọ́ mi nínú torí kí ni ó ń fún mi ní headache ó ń rọ̀nù blood pressure mi láì tiẹ̀ most times, tí mo lè bá anybody sọ̀rọ̀ ní nàìjíríà kí n kí n fi aggravance mi nǹkan tó ń dùn mí kí n fi kémi náà fi hàn gẹ́gẹ́ bí ọmọ yorùbá ìyàwó jẹ́ mi o ìyàwó jẹ́ mi àtọ̀ mo nílé ńlá lamẹ́ríkà mi ò gbà pàmẹ àhá one of the best environment ni mo ń gbé tí mo ń gbé pẹ̀lú àwọn òyìnbó with all that ìyàwó gbúdọ̀ jẹ́ mímọ́ nílùú yìí kò síbi kankan àtọmọ tí mo bá bí ọmọ mi ọmọ mi tó jẹ́ pé last born mi gan wọ́n ń bẹ lọ sílé ìwé ni ó ṣe fẹ́ bẹ̀rẹ̀ skul ìjọba ti fún lówó tó máa fi lọ sí skul bó ṣe ń bàjá ni pé ó gbowó ọ̀fẹ́ ò ṣe dé skul <coughs> ìyẹn tó wá ń kọ́ ibi tí àwọn ọmọ tó ní opportunity oríṣiríṣi tó ń fẹ́ ṣe tó ń fẹ́ toríire wọn ní opportunity ẹ̀ ní tí mo fi ń bọ́ ọmọ mi tèmi wí nìyẹn ó ṣe gbowó ọ̀fẹ́ ó gba gbogbo ẹ̀ wọ́n ràwé fún ẹ wọ́n sanwó skul ẹ bó bá tún kù three four thousand tó yẹ ìjọba fún ẹ kó o fi kàwé wọ́n á tún kó sí àkáǹtì ẹ màá tún máa bí ẹ pé ṣé o lọ skul lẹ́yìn wa ní òráyè ṣẹ́rí ṣé ìjọba ò ní kí ló dé tí àwọn ò tiẹ̀ ní program kan tó tiẹ̀ lè ran àwọn mẹ̀kúnnù lọ́wọ́ ẹ mọ iye àwọn ọ̀rẹ́ tí mo rán jáde tí mo rán jáde ní yunifásitì àwọn àbúrò mi àwọn nẹ́fíù mi tí mo rán jáde yunifásitì nàìjíríà ẹlòmí ti jáde sí lọ́dún mẹ́fà wọn ò tí ì rí iṣẹ́ ṣe níbo ni bọ́lá tinubu wà níbo ló wà tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ lamẹ́ríkà ni ìbá máa sá wá síbi tó fi ń sá lọ sí london amẹ́ríkà mọ̀ ròyìn tó jẹ́ náà ẹni tó gbé ìlú ìfọ̀ thirty eight years èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí nineteen nineteen eighty four ni mo ti dé US wọn fi ankọ́ọ̀bù sí mi lọ́wọ́ rí twenty seven years mo ti gbé passport America dání kì í ṣe pé ebi ń pa mí kì í ṣe pé bóyá àyà ń jẹ mí mm-hmm. but mm-hmm. ìlú wa nílùú wa o. ẹ ṣeun dáàdi. ìlú wa nílùú wa o. ẹ ṣeun sá so tó bá di ibi tá a máa padà sí nìyẹn bẹ́ẹ̀ni ibi tá a máa padà sí nìyẹn gbẹ̀ngbẹ̀yìn ìlú wa nílùú wa o ibi tí gbogbo ẹ̀mí wa fẹ́ lọ sí nìyẹn a lè lọ sílùú wa tí àwọn àwọn wèrè bá ṣe gun alọ́bẹ̀ tí wọ́n gbé aláìrò tẹ́lẹ̀ tó ń lọ́ máa fi wá gbowó ẹni tó bá kú gan sínú gbowó wọn tún mú five million wá kí wọ́n gbé òkú ẹ̀ jáde lọ́jọ́ wo la fẹ́ ṣe yẹn dà tábà fẹ́ jagun ká jagun àìjagun wọn tó sọ pé ó máa kọ́ ọmọ lọ́mọ lọ sí títì ó máa kọ́ ọmọ lọ́mọ kìíní kan kò sẹ́ni tó máa kọ́ wọn ní ọdún mẹ́ta mo fún wọn ní ọdún mẹ́ta sí mo predict ẹ̀ ni gbogbo ló máa bọ́ síta yìí tó bá ní ìgò lọ́wọ́ nínú wọn á ju ìgò yìí tó bá ní àdá lọ́wọ́ nínú wọn á mú àdá jáde a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní nàìjíríà wọn ò tí ì rí nǹkan kan tó ń lọ wọn ò tí ì rí anything. ẹ ṣeun dáadé. mo fi mo fi tọpẹ́tọpẹ́ mo fi dúpẹ́ lọ́yìn tẹ́tẹ́ ẹ̀ nítorí tẹ́ jẹ́ kí báàtì mi tó calm down. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo fẹ́ kẹ́ dídí sọ. mo láti wa mọ́tò mi wá sí mo láti wa mọ́tò mi kúrò nínú ilé níbi tá a ti ń ṣe sport nítorí pé ariwo tí mo ń pa mi ò fẹ́ pa tí ìyàwó mi bá wà hmm. ní torí a máa sọ pé kí ló kàn mí pẹ̀lú yorùbá nation are you living in Nigeria are you living in Nigeria America ni mo fẹ́ bẹ́ẹ̀ni. amẹ́ríkà ni mo fẹ́ eh, thirty five years mo ti fẹ́. tó bá di ní ọ̀la dádì mo máa pè yín so máa lè jẹ́ kí mọ àwọn time program ṣe gbọ́ dádì. Ah, ẹ mo fẹ́ mọ àwọn time program yẹn eh, mo máa sì máa jà lórí program yín. lóbo tí ẹ ẹ tí ẹ lè jà ẹ ẹ sà ẹ lè jà gan yóò àwọn yóò fi lè mọ̀pọ̀ káyín lára bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ náà lè sọ lórí program òun ó lè mọ̀pọ̀ káyín lára ni a ah, ṣùgbọ́n nǹkan tó bá yẹ ni ó yẹ ni ó kọrùn ó yẹ adìyẹ. bẹ́ẹ̀ni ó pọ̀run òye tiẹ kì í ṣe pé ebi ń pa wá la ṣe ń pariwo pé gbogbo àwọn tó ń pè ní diasporas ọ̀pọ̀lọpọ̀ wọn olóṣè ń dùn àwa torí àwa rí pé ńgbà tí a bá lè gbé báyìí bí tí bí bá lè rí báyìí tí mo lè lọ sí ọsibítù báyìí ọlọ́mọ ẹ̀ka rí nǹkan tí ò dà bí mo ṣe bá yín sọ̀rọ̀ ńsìn tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi tí ẹnìkan tó ń lọ tó kàn fi fóònù ẹ̀ tó fi pe ambulance pé òun rí kan tó ṣubú síbẹ̀ yẹn o mo fún yín ní ìṣẹ́jú mẹ́rin ambulance márùn-ún àti débì ọlọ́pàá ọlọ́pàá pé ẹ kàn pé nọ́mbà kan tó ń pè ní nine one one lásán bí ọlọ́pàá ti dé bí láàrin ibi tí mo ti mú fóònù dání tí mo ti ń bá yín sọ̀rọ̀ yín wọ́n mọ ibi tí mo wà ìbáṣe ìsàlẹ̀ omi ni mo wà wọ́n mọ ibi tí mo wà ìbáṣe inú ilé mi mo wà wọ́n mọ ibi tí mo wà millions hundreds of millions of people lórí tẹlifóònù lọ́wọ́ ẹni tó bá fi fóònù ẹ̀ dáyà nine one one ní ìlú ẹ̀ ní state ẹ̀ ní village ẹ̀ ní anywhere ìjọba mọ̀bi tó ti tó ti pè láàrin ìṣẹ́jú márùn-ún ni òfin ni abúlá ti gbúdọ̀ débẹ̀ ọlọ́pàá gbúdọ̀ débẹ̀ panápaná gbúdọ̀ débẹ̀ torí wọn ọmọ reason gbé nine one one tí situation ẹ̀ bá ṣe bóyá ní ẹni wárápá ni aeroplane ló máa pè helicopter tó máa ní kó máa rọ̀ṣẹ̀ lọ sí di nearest hospital kò sí city kan kò sílùú kékeré kan tí ò sí hospital ńláńlá bẹ̀ tó máa rọ̀ṣẹ̀ lọ sí di nearest ó ní pépà ń bẹ̀ kò ní ìwé kò ní kọ́bọ̀ lọ́wọ́ wọn ò ní sọ pé wọn ò treat ẹ̀ àìmọye ló ń kú ní nàìjíríà táwọn èèyàn á sọ pé àwọn ò treat wọn torí pé torí pé wọn ò ní wọn ò ní owó tó máa fi gba treatment mo mọ iye owó tí mo ń san fáwọn èèyàn tí ìbá dé nàìjíríà mo mọ bùkátà tí mo máa ń gbọ́ mo mọ àwọn tó máa ń tòṣẹ́ náà ná lé mi látàárọ̀ dalẹ́ tó yẹ pé wọ́n ṣe ń gbé bùkátà lọ́ máa gbé bùkátà àbọ̀ mọ́ tí mo máa ń ná kí tó kò lé mi ò irú tírú àwa ìbá lè ṣe bẹ́ẹ̀ yẹn kí ni àwọn bàbá Tinubu wò stéètì mélòó la ní nílẹ̀ Yorùbá tí bàbá Tinubu bá gbé kan nínú nínú twenty seven billion ẹ̀ tó ń pa seventeen billion ẹ̀ tó ń pa lóṣooṣù kó mú ìdajì ẹ̀ kó pín fún gbogbo ilẹ̀ Yorùbá kán lọ máa tú sùkúl àwọn kéékèèké ṣe kán lọ máa kọ́ ọ̀sìtù fún àwọn kéékèèké kán lọ máa kọ́ ọ̀sìtù fún àwọn obìnrin tó bá lóyún kán lọ máa kọ́ ọ̀sìtù fún ẹni tó bá ní kánsà kò lè ná bílíọ̀n yẹn ní oṣù méjì kò sí ẹnìkan kan nínú wa tó máa dìde pa fẹ́ ṣe Yorùbá nation gbogbo ọlá máa di vote fún wọn gbà tó ń kówó ẹ tó ń kó sápò fámìlì ẹ ilé ní London ọ̀la London ọ̀túnla London ṣé àwọn nìkan ló ń ṣe ilé ayé fún ni bàbá yẹn ò gbádùn tó ó kàn lè ní owó owó ò mú èèyàn kò mú èèyàn gbádùn kankan kò sí nǹkan tó ń jẹ tí mi ò lè jẹ kò sí ibi tó ń sùn tí mi ò lè sùn kò sí ilé tó ń gbé tí mi ò lè gbé ṣé ilé ayé ibi tí ibi tí àwa ń gbé dáa ti ń pákó láràárọ̀ níbẹ̀ làwọn níbẹ̀ làwọn tí wọ́n ń jí owó wa ibẹ̀ náà tí wọ́n ń ná ilé tèmi náà wù mí wá ó wù mí kí n ká ọmọ mi wálé ó wù mí kí n kó grand baby mi wálé kí n sọ pé ibi tí bàbá yín ti wá ni kí kí sórí mi kó má parẹ́ ọmọ mi obìnrin ó ti fẹ́ ọmọ amẹ́ríkà ọmọ mi ọkùnrin tó bá fẹ́ amẹ́ríkà tó bá bímọ tó ọmọ ẹ̀ wọ́n á sí èjì orúkọ ẹ̀ ìran yẹn ti lọ nìyẹn ṣé ẹ mọ iye àwa wá hundreds and hundreds and hundreds of thousands of of thousands tó jẹ́ pé ọmọ yorùbá ní amẹ́ríkà nìkan nìkan ti gbé wọn ò lè padà sílé àwọn tó yẹ kó wá túlé ṣe nasa ibi tó ti ń gbé ibi tí wọ́n ti ń gbé tí plane ti ń lọ sínú òṣùpá ẹgbẹ́ ẹbẹ̀ nílé mi tí n bá wa mọ́tò mi láti ibi tí plane Amẹ́ríkà tí wọ́n ti ń ṣe jet tó ń lọ sínú òṣùpá tó lọ ń rí gbogbo nǹkan wọn sínú òṣùpá mi ò lè fi wákàtí kan rìn kí n tó débẹ̀ lójú títì àwọn ọmọ Nàìjíríà pọ̀ bẹ́ẹ̀ tó ń bá wo ìbò ìṣiṣẹ́ láti lọ sínú òṣùpá ọmọ Yorùbá wà nù wọn inú wọn ti kọ́ mi ní skul nígbà tí wọn yunifásitì ọkàn jẹ́ kí gbogbo brain wa kó máa waste kí gbogbo wa máa sá kúrò lé ṣé lè bá dáa ni gbogbo wa sá kúrò ni wọ́n ṣe ń sá lọ sí London ọ̀rọ̀ ìgbà níwọ̀n dẹ̀ máa ké tí wọ́n máa wo gbogbo nǹkan tó tó ń ṣẹlẹ̀ yìí. kò bójú mu. màá pè lọ́la ṣẹ́gbọ́n màá pè lọ́la sá ṣẹ́gbọ́n tó bá dọ̀la sá. ẹ ṣe gan thank you very much. ẹ ṣe náà dé.